Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Tó ta fún mi. Àbí kan tí mo sọ yẹ. Kenzo trainers lára nǹkan tí mo fẹ́ wọ̀ tí mo fẹ́ wọ̀ tí fit. fi tẹ́ra mi lọ́rùn ni Kenzo trainers mi three hundred pounds ní gbàgbé bó ṣe happen Louis Vuitton bag Give me over one thousand pounds ní mo rà fúnra mi mo fi tẹ́ra mi lọ́rùn ni ysl latest sunshade ysl lọ google ẹ̀ is almost three hundred pounds mo tún fi ṣe gift fúnra mi o gbọ́ ni abẹ rufus olé mi èmi olóòórùn èmi ò lówó mò ń ṣàkọ èmi kí ni mò ń ṣiṣẹ́ fún mò ń ṣiṣẹ́ láti support àwọn èèyàn kí n dẹ̀ tọ́jú ara mi. ṣiṣẹ́ kú ni tí mo sọ yẹ kenzo trainers lára nǹkan tí mo fẹ́ wọ̀ tí mo fẹ́ wọ̀ tí mo fi tẹ́ra mi lọ́rùn ni kenzo trainers mi three hundred pounds ní gbàgbé bó ṣe happen louis vuitton bag mi over one thousand pounds ní mo rà fúnra mi mo fi tẹ́ra mi lọ́rùn ni ysl latest sunshade ysl lọ google ẹ̀ is almost three hundred pounds mo tún fi ṣe gift fúnra mi O gbọ́ ní abẹ́ rufus olé mi èmi olóòórùn èmi ò lówó mò ń ṣàkọ èmi kí ni mò ń ṣiṣẹ́ fún mò ń ṣiṣẹ́ láti support àwọn èèyàn kí n dẹ̀ tọ́jú ara mi ni ó gbọ́ mi ni mò ń ṣiṣẹ́ back to back ṣó ni kí wọ́n ṣiṣẹ́ kú ni. mo ti sọ fún yín <laughs> ṣé ń gbọ́ mi gbàgbọ́ kí náà pòwó kago yẹn mo ní mo need everyday watch tí màmá wọ̀ lọ síbi iṣẹ́ ẹ́ ṣé ń gbọ́ mi mo tún ra torí budge mo tún fi fúnra mi pé mo fẹ́ máa wọ̀ lọ bí so ibo ló ti fẹ́ bẹ̀rẹ̀ èmi ò kówó mi fọkùnrin mo máa fọ máa tọ́jú ara mi kí n dẹ̀ tọ́jú àwọn tí mo fẹ́ ṣèrànlọ́wọ́ fún ṣé nǹkan tí mo sọ yẹ so ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn abẹ́rú fòs now ti tòtẹ́ẹ̀ yẹn bó ṣe ṣẹlẹ̀ nìyẹn o mo máa gbé gbogbo evidence yẹn máa update sórí wall mi o abẹ́rú fòs tí wọ́n sọ pé èmi dá you are a short put amoeba liar you are so disgusting báwo ló ṣe máa parọ́ tó tó bẹ́ẹ̀ mọ́ mi gbogbo àwọn tó mọ̀ mí lórí Facebook máa sọ fún yín tó máa béèrè nọ́mbà bàbá Genesis máa ní kọ́ lọ sórí platform rẹ̀ kọ́ wá join service mi ìmọ̀ nọ́mbà mi ìfẹ́ òyàn nọ́mbà bí ṣe wà yìí mo mo strict gan I don't talk to just anybody on my show ṣé kan tí mo sọ yẹn ìyẹn dẹ̀ lọ bẹ́ẹ̀ bí yẹn ṣe lọ nìyẹn o mo dẹ̀ lọ sẹ́kọ̀ọ́ mo dẹ̀ lọ sẹ́kọ̀ọ́ níwájú ọlọ́run àti ènìyàn ìgbà tí mo dé kó mo wọṣọ níjọ́ yẹn màmá tẹ gà ló yẹn fún mi gbogbo yín lẹ mọ̀ lówó èmi ò ṣe mo máa ń ṣe nǹkan tó máa ní you know tó máa ní clarification ni ṣé ń gbọ́ mi. àwọn èèyàn lè sọ pé sista Bukky count me in níwájú ọlọ́run àti ẹni mo ti block ẹni mo ṣe rí ẹ o ti ń bú mi tipẹ́tipẹ́ abó ti gbàgbé ni o ti ń bú mi tipẹ́tipẹ́ o ti ń bú mi tipẹ́tipẹ́ òun bá òun bá àwọn àbíkẹ́ ṣe ìwọ kan náà ló ń bá ló ń bá òṣà ṣe ló ń bá yèyé dúdì ṣe gbogbo àwọn èèyàn tó ń bára wọn jà ìwọ ló wà láàrin wọn wàá gbọ́ teko safẹ́yẹ wàá gbọ́ tẹyẹ sọfẹ́kù nǹkan tí mo ṣe block ẹni because mo mọ̀ pé very very soon you will do it for me as well you are evil bó ṣe kúrú tó lọ ṣe ń da Facebook rú ṣé ń gbọ́ mi ṣé mo pé lọ́sàn-án mo comment pé àwọn bloggers Fayez àti Fayez àti ẹ̀mí ló ni àwọn bloggers ẹ̀ Rufusabe ìwọ gangan ló sọ fún mi ó sọ pé fifty fifty thousand ló bá ń fáwọn pípù yẹn onídọ̀kásì dẹ̀ ló bá ń fún lówó yẹn tó máa ń bẹ fún wọn ó ní at the end of the day ó ní tó bá ti fún dọ̀kásì lówó yẹn ó sọ pé dọ̀kásì máa tún kọ́ọ̀tì inú owó yẹn pé ó lè ní dọ̀kásì ó sọ fún mi náà rúfu sábẹ̀ èmi ò ń gbéyàn mọ́ra àwọn èèyàn mọ̀ pé i don't do àràbù bó ṣe ṣẹlẹ̀ ni mo ṣe máa sọ rúfu sábẹ̀ nǹkan tí mo ṣe eight ẹ nìyẹn tó bá fi ń bo tó bá ti ṣèkà wá fowó bò wọn lójú kọ́ má bàa mọ̀ sọ fún mi náà mi mọ ṣé mi lò ní àbí fayez ìkọ́nu wọn south africa bíbó ló sọ pé ó ń gbé ó sọ ẹ̀mí lò ó sọ pé help ẹ̀ wá sí scotland ó ní bàbá ó sọ fún mi ó ní ó help ẹ̀ pé bàbá yẹn kò níwèé ìyá ń jẹ́ ó sọ fún mi náà tí mo ní kò help ẹ̀ ó sọ pé torí dorcas ó dẹ̀ máa help ẹ̀ ipe tori ká ní dorcas ipe òun sọ fifty fifty thousand fáwọn bàbá yẹn ẹni imagine o òun sọ fifty thousand fáwọn bàbá yẹn kó máa blog are back to back oh you told me now O ti gbàgbé pé fojú wọn wọ̀n mí ni me i know the I don't have time to record. I don't record mo then mo ní gbogbo yẹn but Rufus Abẹ kó máa ró lọ́kùn ẹ̀ kó máa ró lọ́kùn ẹ̀ ó sọ fún mi O ni emi ló yẹn fine gan ipò tó bá lè help ẹ̀ wá gan ó mind ó ma fe. O sọ fún mi ó ní ó mind pé ma fe. fẹ́ mo dẹ̀ náà make yourself happy Me ì family ẹ̀ mi ì dẹ̀ fẹ́ because me mi ṣe why me mi kì í family sọ̀rọ̀ family family ó dẹ̀ ní o lọ́kọ́ ìgbà yẹn ló tún fi sọ sórí ààrẹ ipò òun láwọn ọmọ tó ti grow up pé but o oh, mind wàá help ẹ̀ mi lọ wá sí Scotland wàá fún níwèé you told me tí ò bá sọ fún mi bọ́sì tàkó sọ pé mo parọ́ mọ́ ẹ̀ ìwọ evil idiot yìí you are just a wicked idiot ìyẹn lọ bẹ́ẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ o um, kí ló tẹ̀ tún ṣe náà ó sọ pé mi tọrọ pẹpẹ súpù lọ́wọ́ ẹ̀ ó sọ pé o pè mí jọ́kan ipé mi sọ pé mo sick ipò wá fún mi lówó pẹpẹ soup ayé ìyá ẹ ò ní dáa ẹjọ báwo ló ṣe possible ẹ bá mi pé gbogbo àwọn tó wà Manchester àfi tó bá fẹ́ parọ́ mo má bùjẹ́ bùdànù ni mí bùjẹ́ bùdànù tí n bá ti ṣe ọbẹ̀ báyìí mi ìmọ̀bẹ̀ kékeré sè probably because I came from a polygamous house mi ìmọ̀bẹ̀ kékeré sè àwọn méjì là ń gbé o àwọn ọmọ mi ò ń jẹ ọbẹ̀ oúnjẹ òyìnbó ló máa ń jẹ èmi àtàbúrò mi nìkan la máa ń jẹ ọbẹ̀ mo yàn náà jẹ́ rílì ń torí náà ń dáyẹ̀tì sọnù tá bá ti ṣe ọbẹ̀ tí bá ti jẹ́ lẹ́ẹ̀kan báyìí máa wáyàn gbé fún ni kò sí nǹkan tí mo lè kó sínú ọbẹ̀ yẹn ẹ mọ catfish tí mo sọ pé mo sè ní two weeks ago mo bí ṣe jẹ méjì bẹ́ẹ̀ mo gbé fún yàn neighbor mi tí òun jẹ oúnjẹ nàìjíríà mo ti fọ́ọ̀sì neighbor kó máa jẹ oúnjẹ nàìjíríà abẹ́rú fọ́ọ̀sì wá sọ pé mi òun pè mí jọ́kan mo sọ pé mo ò lówó pepper soup oníkèmí fún ketra lówó kó sebẹ̀ fún mi ó ti gbàgbé ní irun fún sábẹ́ I am a caterer myself báwo ló ṣe máa ní kí n fún caterer lówó nobody cooks for me Rufusabe ask people in, in, in Manchester tó bá fẹ́ parọ́ ló máa ṣe find this kó tó parọ́ ó sọ pé èmi sọ pé mo ò lè dáná let me tell you títí títí mo fi wọ maternity tí mo fi lọ bí ọmọ mi gbémi lékè títí mo fi bímọ mo ṣiṣẹ́ ní bakery mo ti ṣiṣẹ́ ńgbà yẹn mo ò tí ì níwèé Bellamy's bakery mo ti ń ṣiṣẹ́ lọ bí anybody mo ò tí ì níwèé ńgbà yẹn mo lóyún tí mo ṣiṣẹ́ tí mo fi wọnú tí mo fi tíátà ni ìjọ Monday ni mo bí ọmọ mi àwọn èèyàn sọ pé ah ìtorí Bukky láìkí iṣẹ́ ló ṣe bí wọ́n jọ Monday mo fún sábẹ́ títí tí mo fi bímọ mò ń dáná mi ni mo máa máa fọ báàtì báyìí àwọn àbúrò mi àwọn àbúrò mi ò tí ì wá ń gbà yẹn mo máa máa dá fọ báàtì máa tún lè ṣe pẹ̀lú oyúnú mo lè dáná fún ara mi wọn ò ń ṣe oúnjẹ fún mi so òfin sábẹ́ ibo ni mo ti sọ pé òun fún mi lówó tí mo torí kékeré tó àfi sí oúnjẹ fún mi òfin sábẹ́ olórí burúkú ni ẹ. ìyẹn wá lọ bẹ́ẹ̀ o sọ pé o fún mi lówó kì í fi ṣe pepper soup o fún mi kankan ìyẹn dẹ̀ lọ bẹ́ẹ̀ ẹ sá bọ́ọ̀dù ìyá yẹn mo bu mo kọjá èmi lọ́dọ̀ màmá níyàwó ìgbà tó sẹ́ndì fọ́tò yẹn ẹ̀dẹ̀ mi èmi ò fọ̀rọ̀ bò mo ní ẹni tẹ́mi wò yín máa níyàwó irọ́ ni gbogbo wọn ń pa o mo ní gbogbo ọkùnrin London ló máa níyàwó wọn máa ń parọ́ ni o a ó ní kò níyàwó ó ní sọ pé kò níyàwó pé òun ló ń tọ́jú àwọn ọ̀bẹ́jì ẹ̀mí mẹ́pọ́ níbejì olóhun ló ń tọ́jú àwọn ọ̀bẹ́jì ẹ̀ mo ní òkè mo ní but èmi advice yín mo ní ẹni ọkùnrin orí Facebook ẹ má máa fi ọkùnrin orí Facebook àdóbò láwìn ni wọ́n àbí kan tí mo sọ àwọn ọdẹ ní eléyìí èèyàn tó dá ní mo dẹ̀ òkè mo dẹ̀ fiẹ́lẹ̀ mo ṣe advice ẹ àbí mo advice ẹ ṣé mo mọ̀ rí ni ṣé mo mọ̀ rí ni ó ní gbogbo wọn olè ni wọn ó ní gbogbo àwọn ọkùnrin orí Facebook jọ èlò lò níná èlò lò ní sí gbogbo wọn ẹnbẹ iná èlò lò ní èlò lò ní tí bá sọ yẹ tèmi yìí táwa yìí tá ti ná fọkùnrin láyé wa wà á ní kí ló ṣán lògùn níwọ̀n lògùn it is bound to happen ọkùn obìnrin tó bá nífẹ̀ẹ́ ó máa tọ́jú ọkùnrin tó ń date lọ́wọ́lọ́wọ́ it is not a big deal it is not a big deal èmi ti ṣe sẹ́yìn dáadáa tó bá mọ àwọn tó mọ̀ mí wá sọ fún ẹ ìwọ lórí burúkú ọmọ ojú ò lárí yìí á ṣí èrè èmi ni wọ́n fẹ́ máa fi pa èmi ni wọ́n fẹ́ máa fi pa ó mọ bó ṣe sọ fún mi pé ajétúmọ̀bí níjọ́ kan pé ó pè é pé kò sẹ́ndí pé ibi tó ti kọ́kọ́ eight k nìyẹn ipe nǹkan tó pèsè off lára ẹ̀ nìyẹn onábẹ́rẹ́ ajá ń jọ́kan ipò sọ pé ẹ ipò i want to see you àbótigbàgbé ni onábẹ́rẹ́ ajá sọ fún ẹ pé i want to see you mo dẹ̀ sọ fún ẹ pé ẹni tó bá ti sọ fún ẹ pé i want to see you ó ní o kọ́kọ́ ṣe bíi pé o mọ nǹkan tó ń sọ àbótigbàgbé ni olùwà sọ pé mo ní ẹni tó bá sọ fún ẹ pé i want to see you ìwọ sẹ́ndì fọ́tò ẹ̀ sí wọn àwọn onífọ́tò kan ló ń sọ àti búkì o ó ní ẹ òun máa ń wù ẹ bó ṣe wà nínú inú aṣọ yẹn òun fojú imagine yẹn tó bá wà naked ó ti gbàgbé ni oníkéyìn sọ pé kò sẹ́ndì fọ́tò ìwòwò ẹ̀ ìtọ́lẹ̀ ìmọ̀ yìí sọ pé nǹkan tí dọ̀ka sì ń sọ ni tí o bá ti sẹ́ndì fọ́tò òwò ẹ̀ sọkùnrin ṣé kéyìn máa sọ pé kò sẹ́ndì fọ́tò òwò ẹ̀ ìwọ ló fò bó ẹ ṣe promo lórí social media o kò sẹ́ni tó wọn ṣẹ́ gbogbo ètò sọ pé mi fẹ́ dárúkọ èèyàn o mi fẹ́ involve anybody dárúkọ ká bá gbogbo tébù jẹ́ ká fọ́ gbogbo tébù èmi ò ń parọ́ nǹkan tó ṣẹlẹ̀ mo ti sọ fún yín yẹn abẹ́rú first tó bá ń bú gbogbo èèyàn wojú wojú ò ní jẹ́ tọ́ ọgbẹ́ tánà wáyé wà sọ pé mo máa jáde fún mi náà kí mo sọ mo ní mo lẹ́nu mi láti fi sọ̀rọ̀ kò ní nǹkan kan olórí burúkú ni owó ló máa fi ń ra yìí wo mi bí ṣe wáyé èmi ò nídìí kí n fowó ra yìí ẹni tó lòún gbé galè mi mo ò nídìí kí n máa fowó ra yìí I don't need to prove any point ah God bless you Dorcas Dorcas said she told me about Wole Keke ṣé mo parọ́ ṣe ti rí o ọmọ tó bọ́ síta tó wá ń parọ́ mọ́ mi yìí o ẹ̀yin ọkùnrin ẹ mọ ibi tẹ́ máa gbóko yín lọ ẹ mọ àwọn obìnrin tẹ́ máa lọ máa tòsí abẹ́rúfọ̀sì ẹ lọ káńsù ẹ̀ kò lówó tó fẹ́ fún yín tó bá ti gbọ́ síkírìtì yín ó máa gbé síkírìtì yín yẹn tẹ́ bá ṣe sọ fún alọ́ba yín gbé fáwọn tó fẹ́ gbé fún kéè tó wà ní London abẹ́rúfọ̀sì ló jẹ́ kí n mọ̀ pé táyà ló ń ṣe gbogbo history life ẹ ló ti sọ fún mi mọ́mí mọ́mí aláṣọ àdúrà gbogbo síkírìtì yín ọ̀rọ̀ yín òbò ìtọ́yẹ̀ mo ṣe ń wò yín ìgbà tẹ sọ pé tẹ jáde fún mi tẹ bu mi gbà yẹn mo kàn pé tí bá jáde fún màmá yìí ọlọ́run wọn máa kàn kú ni ni mo ṣe dákẹ́ gbogbo àṣírí yín ọwọ́ mi báyìí ló wà but èmi ò láìkí máa wá kí wá máa tó àṣírí aláṣírí Aberufus she's not a good girl that was why I blocked her oníkébékébé ni kébékébé ẹ ti pọ̀ jù àbíkọ tí mo sọ òye yín kébékébé ẹ ti pọ̀ jù she lies a lot wojú o Aberufus wojú wojú wojú wojú wojú wojú mádìyà wípé ẹ̀hẹ́n ẹ bá gbọ́ ó wá sọ pé mi máa lọ ń bú òun káàkiri abẹ́rúfọ́s ó ti ń bú mi tipẹ́tipẹ́ lọ́dọ̀ sọ́jì ó ti ń bú mi tipẹ́tipẹ́ lọ́dọ̀ sọ́jì kí n tó wá ṣẹ̀ṣẹ̀ máa bú ẹ ibi tó ti mọ̀ mọ́ pé mo ò ní fake profile nìyẹn àìtẹ́yìn kálà ń fọwọ́ bò ó àbí kò yẹ eyín àkáàkátọ́ ìjà ló máa ń dálẹ̀ ojú mi mo ń ṣe mí who likes you you are just an evil idiot Oh, like me now? lè be mi let ibi wíìgì come. máa kọ́kọ́ mọ̀ pé ayé ò nítumọ̀ ẹ wo wíìgì ẹ̀ gbogbo èèyàn ná eighty thousand naira sórí wíìgì gbogbo èèyàn ná hundred and twenty thousand naira sórí wíìgì wo wíìgì tó lọ rà àwọn wíìgì tó ń ṣe lábẹ́ lábẹ́ bíríìjì níkẹjà very tacky wig kò ló wíìgì gidiri kò lóhun gidiri mi ìraṣọ gidi lálẹ́ rí primark ni primark ni kò rí nǹkan fi kọ́ yan ẹ̀ tẹ́ rí i pé mò ń sọ̀rọ̀ yan ń gbà yẹn pé kẹ́ bra ìtorí abirú ni mi ìkọ́mọ́ bí ṣe máa sọ fún ni torí pé máa ń ba sọ̀rọ̀ ń gbà yẹn ìtọ́ka ẹ̀ mo ṣe máa advice gbogbo yín pé kẹ́ máa páàkì ọyàn ọyàn abẹ́rú fòsì mo rí mo ṣe ní kẹ́ máa páàkì ọyàn kò mọ nǹkan kọ́ páàkì ó máa ṣara jábàjábà ni ó wá ní kọ́kùnrin dúró tiẹ̀ kò sọ́kùnrin tó lè dúró tiẹ̀ because you are too you are too dirty you are too dirty. àwí tó sọ pé mi sọ pé mo hate Àbíkẹ́ with passion ìwọ ni number two sìn ìwọ àti ẹ̀ mo hate yín with passion orí ẹ̀ burú olórí burúkú kí ló kàn mí ẹ lọ kó gbogbo yín wá máa fún yín jẹ yàmàyàmà ni ẹ ń ṣí èrè ṣé mi jẹ ẹ jẹjẹ olémi ń gbowó lọ́wọ́ ẹ̀ mo ní kó wá sanwó sínú genesis account genesis media account ni àwọn àjẹ̀ là ń gé ní media account mo ṣe ní kó wá sanwó síbẹ̀ àwọn là ń gé níbẹ̀ ni mo ṣe ní kó wá sanwó síbẹ̀ very dirty girl ibi tẹ́tí mọ̀ mọ́ pé ó evil nìyẹn ẹ̀ rí pé confam pé òun ní fake profile fake profile ó máa fi ń ṣiṣẹ́ ibi kiri ni that was why I went to comment on Dorcas chat because all what she said all what Dorcas said about her was pure true pure true ni irọ́ ni òótọ́ ni dọ̀kásì sọ́npa ẹ̀ gbogbo nǹkan tó sọ́npa ẹ̀ ó ti sọ fún mi rí èmi ti rí ó ti ṣẹlẹ̀ dáadáa ẹ wo náà wàá má ẹ wo gbogbo ìgbà tó ń gbé dọ̀kásì mọ́ra tó ń support dọ̀kásì ó ti bọ ọmọ yẹn jẹ́ fún mi yàmáyàmá kí ló dé táwọn èèyàn rí bẹ́ẹ̀ yẹn kò gbóná kò tutù is it that you are here or you are there wọ́n máa ṣàbòsí àbòsí irú fọ́sábẹ̀ ti pọ̀ jù ó ti lábòsí jù kó tí mo ṣe block ẹ nìyẹn she talks too much she's always looking for crying shoulder ó lò ṣì inferiority complex ti bá wèrè jẹ́ very dirty girl ó fi pẹ̀tẹ̀ báyà ń pọ́wọ́ lórí social àbó lórí burúkú ni gbogbo ẹ̀yin tẹ̀tẹ̀ tẹ̀ ń pọ́wọ́ yẹn ni kí lówó yín fẹ́ ṣe fún mi exactly sister Valeria Pitt nǹkan tó tiẹ̀ ti mu tó ti lọ bá bọ̀bọ̀ yẹn ṣọ̀rẹ́ ibẹ̀ mo ti kọ́kọ́ wò pé she this guy ibẹ̀ yẹn ti mọ̀ mọ́ pé evil ta ló bá bọ̀bọ̀ yẹn ṣọ̀rẹ́ ta ló fẹ́ bá bọ̀bọ̀ yẹn ṣọ̀rẹ́ sọ fún mi kó wá lọ bá bọ̀bọ̀ yẹn the best friend ibẹ̀ yẹn ti mọ̀ mọ́ pé evil she is very evil I hate you with passion Gbófúsàbẹ̀ you are the number two person I hate with passion very stupid girl olóṣì obìnrin onísun ẹ̀jẹ̀ má lọ tírìtì ẹ̀jẹ̀ ṣe bí nǹkan tí kì í ṣe fi ẹlẹ́ nìyẹn onídọ̀tí ó wá ní kéè mo fẹ́ tọ́ àṣírí ẹ o mo fẹ́ tọ́ àṣírí ẹ o ó ti bẹ̀ mí ìwọ náà lọ ń bẹ̀ ìwọ tó yẹ pé do free ló ń ṣe fún ẹ àwí tó sọ pé mi ò lọ́kọ ṣé mi sunkún ọkọ ni kò ní dáfẹ́ tó bá bò mí ẹ tó bá sọ pé òun ti rí ó ti rí wòwò mi rí lórí social media kó bọ́ta kò ní dáfẹ́ tó bá bò mí èmi ò ṣonídọ̀tí ìrùfọ́sábẹ̀ check my check my check my check my street street credibility àyè ajá èmi ò ṣonídọ̀tí ẹ̀yin association of onídọ̀tí ẹ̀yin olórí burúkú tẹ́ bá tẹ́ gọ́kùnrin lórí facebook ẹ máa máa ju ọyàn ẹ máa máa ju òbò sí wọn ni èmi ò ṣonídọ̀tí ìtọ́ka ẹ̀ mo ṣe máa ń ni mo ṣe máa ń jọra mi lójú lórí social media mi ṣonídọ̀tí abẹ́rúfòsì kò sọ́kùnrin orí social media tí ò tí ì ní o bú ẹ tó máa máa ní kó máa ṣe phone sex fún ẹ olóòṣì ọmọ ajá ti gbẹ́dùn ẹ lọ at forty eight oyindókòòṣì ó ráwọn ọmọ ẹni you've got lovely children mo sọ fún ẹgbà yẹn mo náwọn ọmọ ẹ lọkọ ẹ thank you sister Ugochi If complex ti bá ṣe mẹ pé ṣèpò ẹ ò dáa ó dàbí àwọn tá à ń tọ́ my one. ti mọ àwọn ẹ ti mọ àwọn tó bá dwarf la máa ń pè wọ́n ní nàìjíríà then couple with it. pé ṣe mọ ó bìlì pé ẹ mọ ẹsẹ̀ ń dùn mo fẹ́ fi but ẹsẹ̀ ń dùn kò bá ti bẹ́sẹ̀ yẹn lọ gan ó sọ fún mi náà ó dọ́pẹ́lọpẹ́ mọ̀ mẹ́sà bọ́ọ̀dù ipe màmá yẹn iṣẹ́ ọpẹ́lọpẹ́ àgbo tó ṣe fóun màmá yẹn ló tún wá ń bú ìkà àfibíṣe olóore olófo ó wá dádé bíi pé aláṣọ àdúrà ó ṣe nǹkan fóun kí ò bá ṣe fún ẹ ṣe bóun bá ìyá yẹn náà jẹ ó bá wúmọ yẹn náà jẹ náà ààyè wo wèrè kan ó ní nobody can ask you out they can't ask me out because i'm too i'm too much for them now ṣé mi ni mo máa pọ́nbò mi kiri wọn lè róbò tèmi nìyí that's why they can't ask me out olóbò promo lórí kẹ́ndì ó pé association of àwọn olóbò promo ní gbogbo yín ó ni association of àwọn olóbò promo very dirty girl sister Jerry very dirty dirty girl ìdọ̀tí ìsàlẹ̀ jollof pàǹtí ẹ̀wà ìsàlẹ̀ jollof èmi ló fẹ́ bú wọ́n bí dáadáa èmi ò gbádùn mo ti sọ fún yín sátífíkẹ́ẹ̀tì mi mo fi sí nàìjíríà ni màá dẹ́ni kọ́ bá mi mú wá kí gbogbo yín lè rí sátífíkẹ́ẹ̀tì mi mo ní sátífíkẹ́ẹ̀tì inú ká ṣe wèrè mo gba sátífíkẹ́ẹ̀tì ni so ẹ má gbóṣì yín wá sọ́dọ̀ mi tẹ́ bá ń ṣòṣì tí n bá dákẹ́ mo bízì ni tí n bá dákẹ́ mo bízì ni kò ṣe pé ẹ mi láyà jẹ tí n bá dákẹ́ mo bízì ni ṣọ́ọ̀ mi yẹ yín so tẹ́ bá ń ṣe gbogbo òṣì yín ẹ mọ ibi tẹ́ bá ń ṣe òbó yín sí. àṣẹ ń rí yẹn olórí burúkú ó sọ pé your òbò is dirty ìwọ tó lè gbójú jáde ẹ̀yin ghost nǹkan tó máa ń bí mi nú nìyẹn ẹ máa máa búyàn ẹ lè gbójú jáde kudos to gbogbo àwọn tó ń búyàn tó gbójú jáde alákíkanjú ni wọn àwọn wèrè ẹ lè imagine ẹ fọmẹwé ó ta mọjọ kọtádé ó ta mọmọ mi aláṣàdúrà ó ta mọjọ cas she is not stable she is not stable very silly girl alábòsí ló máa ń ṣe bẹ́ẹ̀ yẹn mo mọ̀ ẹ́ pé gbà tó wà kékeré o mo máa túlé you are an outcast in your family you are an outcast. My lọ wo fọ́tò ó post the photo of my family and joko. ẹ wo disability yẹn is in the family it is inborn inú ẹ̀jẹ̀ ló wa Oloshi, èmi ló fẹ́ fi kanra mú ṣé mo ni kó má rí bí èmi ni ó rí bí ṣe rí ni èmi mo ní kó má rí bí ni bó ti yẹ pé mi náà ò dáa o ẹ jẹ́ kí n búra mi ìdí mi náà pẹlẹbẹ mo fọ sáré ṣùgbọ́n mo yìí dájú ẹ lọ ìwọ ò dáa short put ni ẹ ẹni tó bá ti kúrò ẹ sá fún wọn àmì ah, ilẹ̀. O Africa, O Africa, O Africa, who do us this thing? The more we are trying, the more you keep seeing awkward and uh, wetin I won't call him again. You go see some video, you go fear say, shey not for Africa this one dey happen, especially this Nigeria. And, uh, wetin I won't call him again.